إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكف كفو مبأ الله أبطر صلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسوى إن شاء الله lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú amdatul ahkam èyí tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ látinú ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn gbà tí agbéyẹ̀wò àwọn ahadith tí ó nípa nǹkan tí a lè jẹ nínú àwọn ẹranko àti ọ̀nà wo ni a fi pa wọ́n èyí tí a máa gbé yẹ̀wò ní àárọ̀ inṣàlá òun náà ni tí afáàpì ní kitabu ashriba àwọn ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam nípa àwọn nǹkan tá a lè mú àti nǹkan tí a lè mú ìpìlẹ̀ òní pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an ọlọ́mọba subhanahu wa ta'ala ní òun lòun dá fún yín gbogbo tó ń bẹ ní orí nínú àwọn kan tó ń bẹ lórí àwọn kan mi ń bẹ tó ṣe pé wọ́n mu ni wọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe lẹ́tọ̀ fún wa láti mú àwọn míì dẹ̀ ń bẹ tó ṣe pé à lò ó sọ́nà míì ni a gbọ́dọ̀ mú wọn ọlọ́mọba ṣe ní ìwọ̀ fún wa láti mú lápèjúwe ká mu poison ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣe lé ilé ìwọ̀ fún wa àti gbogbo àwọn nǹkan tí ó kó ìnira bá ara wa ọlọ́wọ́ bá ní wàlá taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ọlọ́run ní ẹ má para yín òun ọlọ́wọ́ bá ọ̀bọ̀ oníkẹ́ ló ń jẹ́ fún yín bákan náà ó ní wàlá tulqu bi aydikum ila tahluka ẹ fọ ọwọ́ ara yín tira yín lọ sínú ìparun gbogbo eléyìí sọ fún wa gbogbo àwọn nǹkan tí ó lè gbẹ̀mí wa ní nǹkan tí a mú ni àbí nǹkan tá a jẹ ni àbáwọn nǹkan míì náà ń tá a gbọdọ̀ jìnnà sí ni sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tí ó wá dá fún wa àwọn míì bẹ tó ṣe pé nǹkan múmu ni wọ́n ọlọ́run ọba ṣe wọ́n ní ìwò fún wa láti mú. عن عبد الله بن عمر رضي الله عنهما láti ọ̀dọ̀ abdullahi ọmọ umar kọlọmọba ayọ́nisí wọn àti bàbá rẹ̀ anna umar kọ́l alamimbari rasulillahi sallallahu alayhi wa sallam umar tó jẹ́ khalifa ẹlẹ́kejì fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ lórí mimbari anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń ṣe khutba ó ní amma ba'd lẹ́yìn náà ayyuha an-nas ẹ̀yìn èèyàn innahu nazala tahrimul khamri ọlọ́run ọba ó sọ ṣíṣe ọtí léèwọ̀ kalẹ̀ wọ̀nyí ẹni hamsatin nǹkan márùn-ún làwọn èèyàn máa fi ṣe ọtí nígbà tí aya sọ kalẹ̀ minal inab látara grape wàtàmbìrì bákan náà látara dàbídùn wàlàásàlì látara oyin wàlhínkọ látara wheat wàṣàrír látara ọkà bàbà wàlhámùrù ma hámàrà làákìlà ṣùgbọ́n ìtànkpé ní alhámùrù ìyẹn èyí tá a tú sí ọtí kò parí sí nǹkan márùn-ún wọ̀nyí gbogbo tó bá ti máa mọ́ bọ́lá káyọ̀wá òun ni lárúbáwá ń pè ní alhamdu òun náà dẹni tí ẹ̀sìn gbàlérò pẹ̀lú ọtí tó ṣe léèwọ̀ fún wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún wa ní alukur'an kẹrin ó ní ayọ̀ lẹ́dínà àmánu mo pẹ̀yìn olùgbàgbọ́. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ọlọ́run ní ẹ̀rí ọtí àti tẹ́tẹ́ ọtí tẹ́ mu tẹ́tẹ́ tẹ́ ń ta bákan náà òòṣà tẹ́ ń bọ gbogbo àwọn nǹkan wọ̀nyí mi náà amẹ́lì ṣọ̀tàn èṣù ló tì í lọ síbẹ̀ fàṣtẹ́nì wùhù ẹ̀ jìnà sí i la'allakum tuflihun nítorí kẹlẹ́ bá jèrè إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ṣàìtàn ntónilẹ́mì òun ni láti dá ọ̀tá lẹ̀ sí yín láàrin bákan náà ìgbìtẹ̀m̀bẹ̀lẹ̀kùn sí yín láàrin filhamri níbi ọtí mímu wàlmẹ́yìísìr àti ìmàtàtẹ́tẹ́ wàyà sódàkùn àǹdékèrè láhi wà ní sọlá àti falantumun tahun bákan náà kò fẹ́ jẹ́ kẹ́ ẹ máa rántí ọlọ́run ọba kò fẹ́ jẹ́ kẹ́ ẹ máa kírun fahal antumun ọlọ́run ní àfihàn ẹ̀kúrò mẹ́ aya yìí ni aya tí ó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nípa ọtí gẹ́gẹ́ bí nǹkan tí a sọ fún wa wá a ní alhamdu ní èdè larba òun náà ni kúlù máa khamara làákàlà gbogbo nǹkan tí bá máa bo làákàyè téèyàn bá ti mú bóyá fọ́ọ̀mù omi ló bá wá ní àbí nǹkan tí oníṣomi tó jẹ́ nǹkan tó solid òun gbogbo igbó cocaine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí àwọn èèyàn máa ń mu àwọn nǹkan tí bá ti máa affect làákàyè tí yẹn bá ti mú àwọn nǹkan wọ̀nyí ìdájọ́ tó ń bẹ fún alhamdu òun náà ló ń bẹ fún nàmà àwọn lárúbáwá wọn kúndùn ìmọ̀ọ́mùrú àwọn nǹkan báyìí gan débi wípé ọlọ́wọ́n ọba wa ta'ala bí ìpele mẹ́ta ló fi gbà lọ́wọ́ wọn ìpele àkọ́kọ́ ó sọ fún wọn àǹfààní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀ṣẹ́ rẹ̀ ju àǹfààní rẹ̀ lọ tẹ́gbẹ́ kò sí nǹkan tí yóò láǹfààní títí ẹ̀ bó tilẹ̀ ó kó mọ̀ bí àwọn ọmọ àtàṣe rí kò ṣe pé kò ní wo òbí kan kọ́mọ rẹ̀ kó yẹ ọmọ ta àwọn ọmọ ta náà ní àǹfààní títí wọn nígbà míì so ọtí ó láǹfààní títí ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala jẹ́ ká náà ṣùgbọ́n jẹ́ ká mọ̀ wípé aburú rẹ̀ ó ju àǹfààní rẹ̀ lọ eléyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kọ́kọ́ ti sí wọn nǹkan tí aburú rẹ̀ bá dẹ̀ ti ju àǹfààní ẹ̀ lọ kí ni mùsùlùmí wá ń bẹ́ torí pé nǹkan tí ẹ̀sìn fẹ́ fún wa òun ni kárí àǹfààní tí ó pé àǹfààní tó ṣe pé yóò jẹ́ nǹkan tí yóò borí aburú tó ń bẹ́ bí nǹkan sọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti yí sí wọn bákan náà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti sí wọn tó bá ti pẹ́ mutí ẹ̀ mọ́ wa kírun torí pé ẹlòmínú wọn tó bá wá kírun yóò mọ sọ̀sọ̀kúsọ lórí ohun tó ń kí ni kó mọ ṣe kó mọ kàkàkúkà torí pé ọtí ìkan fi burú jùlọ ni lànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tí alhaki bákaná albihaki tí wọ́n gbà wá anabi sallallahu alayhi wa sallam olùṣẹ́ni bu alhamra ẹ jìnnà sí ọtí fa inna amiftahu kulli sharri torí pé ọtí nìyí òun ni kọ́kọ́rọ̀ gbogbo aburú téèyàn bá ti mu tí kò sí nǹkan tí ò lè dẹ̀yìn ẹ̀bọ́ ni ẹni tí ò lè bú yàn direct tẹ́lẹ̀ tó bá mutí yóò ní ìgbóyà àti búyàn ẹni tó ṣe wípé kò lè ṣe zìnà tẹ́lẹ̀ tó bá mutí yóò lè ṣe zìnà bó bá mutí ó lè ṣe bọ́ òun ló jẹ́ pé alimami nasa iyo rahimahullah ta'ala wọ́n gbà wá nínú súnánù wọn usman rọ̀díaláwọ̀ ánú khalifa ẹlẹ́ẹ̀kẹta lọ́jọ́ kan ń sọ fún àwọn èèyàn ó ní ẹ̀yìn èèyàn ẹ̀mọ̀ wípé ọtí ni umul khabais òun ìyá gbogbo aburú pátápátá ó wá sọ ìtàn arákùnrin kan tí ń sin lọ́hùn fún wọn arákùnrin olóyìn tí ó níkàkún fún ìsìn lọ́hùn ṣùgbọ́n obìnrin kan tó jẹ́ oníranù ó wá ráyìn kan sí arákùnrin tó ń sin lọ́hùn yìí ó ní àwọn fẹ́ kó wá jẹ́rìí àwọn fẹ́ lù gẹ́gẹ́ bí ẹlẹ́rìí lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ arákùnrin náà wá tẹ̀lé wọn bó ṣe wọnú ilé ni wọ́n tilẹ̀kùn lẹ́yìn ọtún rìn lọ ọtún wọnú ibì kan ọtún tilẹ̀kùn bẹ̀ tí dé ọ̀dọ̀ arábìnrin yìí ó jẹ́ arábìnrin tó rẹwà púpọ̀ arábìnrin wa ní tí mo pè é fún kò ń ṣe wípé káàdì jẹ́rìí ṣùgbọ́n wù mí kó bá mi láṣepọ̀ àbí kò tiẹ̀ bá mi mu ọtí yìí àbí ọmọ yìí ni mo fẹ́ pa ó ṣáà sọ̀jẹ́sì àwọn nǹkan yìí sí á ah, ọlọ́run ò fẹ́ ṣe zìnà ó tako tó ń dúró lórí ó tako páyọ ọlọ́run ọba bó lòun ó ṣe payàn nǹkan kí nǹkan ni tí ó fi ń lọ ṣùgbọ́n òun lè bá mo gẹ gẹ ọtí kan ni ìgbà tó mu gẹ ọtí kan ó rí i pé ọtí yìí dùn ó ní kan fún un ní gíláàsì kan sí àtúnfòní kan sí nítòpara kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ òní kó para ń ríra ìgbà tó di pé ó ń ríra ó para ṣe zìnà pẹ̀lú arábìnrin yìí ọmọ tán ní wọ́n para pa ọmọ yẹn náà usman rọjàláwà ni wọ́n sọ fún àwọn èèyàn wípé ẹ̀yìn èèyàn alhamdu ọtí tí ẹ̀ ń wòye ó mú òní ìyá gbogbo aburú so tí yẹn bá ti di pé ó mú kò sí nǹkan tí ò lè ṣe mọ́ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi ń sọ fún wa ipe yá ayọ̀ lẹ́yìn náà amánu ẹ̀yin olùgbàgbọ́ ìnáma khamru ọtí wàlmẹ́sìrò àti tẹ́tẹ́ rísùn ẹ̀gbìn إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان ọlọ́run ní iṣẹ́ ìṣúrí fàṣítẹ́rì wúwo ẹ̀jìnà sí ló jẹ́ pé mùsùlùmí òun bá wọn mutí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀n kánà yóò mínú bí láàhì wọ́n yẹ́ omi láàkiri ẹni tó bá nígbàgbọ́ nú ọlọ́run tó dẹ́gbà pé ọjọ́ kan náà lọ́jọ́ kan yìí tí ń kálukú lọ jábọ̀ fọlọ́mọ ọba fàlàyé jẹ́lẹ́sì alàmà ìdẹ̀tì yùdáàrú àlehàlhámù kó wọ́n bá wọn dùkú mi tán bá ti ń mutí tó yẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé fàṣtẹ́nì gbogbo ẹ jìnnà sí làálẹ́kùn tó fi hó nítorí pé lè bá dèrè èmi ò kí ń mutí ń tèmi ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi máa ń mú kò ń ṣe irú àwọn ọ̀rẹ́ tó yẹ kí ẹ máa bá rìn ọ̀rẹ́ tó bá mutí kò ń ṣe ni téèyàn mú lọ́rẹ̀ èèyàn gbọ́dọ̀ jìnnà sí tefétefé ni torí pé ìjòkó ti ọlọ́tí yóò padà affect yẹn bó tilẹ̀ wù kó pẹ́ ẹlòmí ó kì í mú ṣùgbọ́n a ní ọ̀rẹ́ omis tí ẹ tẹ́sítì kìíní yìí tí ẹ kàn mú gẹ́ẹ́ kan òun náà bá mú gẹ́ẹ́ kan ó lè bẹnu jẹ́ lọ́jọ́ àkọ́kọ́ tó bá di jọ́ kejì wọn ó tún ní kó tíráì yóò tún tíráì tó bá yá ìtàn yìí ó padà di tí ó sábà pẹ̀lú yóò di kóńgó mọ ọ́dà fún kọ́ọ̀pù àbí gíláàsì tó ṣe yí pé ó ju ìtawọ̀ tí wọ́n ti mú tẹ́lẹ̀ náà ọ̀dà lọ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ní ayọ̀ lẹ́dínà àmọ́nù ó pẹ̀lú olùgbàgbọ́ ìnámàl khamru ọtí tẹ́ ń wò yẹn ni kò ní àǹfààní kẹ fún yín tí ó pàtàkì délẹ́rù pẹ́ wa ní pé kíní òun lẹ fẹ́ máa mú ló fi jẹ́ pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí yẹn kan sórí òjijì ọlọ́ a máa ń mú láti lè fi kí ọ̀kan kan anam sallallahu alayhi ní ìnámà ìyàdá ọtí kò ń ṣe oògùn àrùn ló ń gan fún rẹ̀ àrùn ló ń gan fún rẹ̀ anabi sọlá sọlá ó tilẹ̀ kún bẹ̀ ni torí pé tíyẹn bá ti mú kò sí tí ò lè ṣe ni sọlọ́ jẹ́ pé ọlọ́wọ́n bá ní fàṣítẹ́lì búhù ẹ jìnà sí ọlọ́wọ́n sọ pé fàlà tẹ̀síra búhù ẹ má mú ó ní ẹ jìnà sí ìjìnà sí ọtí ní jìnà sí àwọn tí wọ́n mú ìjìnà sí ọtí ní jìnà sí jòkó àwọn tí wọ́n mú ló jẹ́ pé ìrìn ìyàn bíi mẹ́wàá lànàbọ̀wá muhammad sallallahu ló ṣẹbi ilé nítorí ọ̀rọ̀ tí ni káwọn tí ọlọ́run subhanahu wa ta'ala tó sọ onífàṣẹ́lì hu ẹ̀jìnà sí àkọ́kọ́ nìyẹn làálẹ̀kùn tó fi hàn ó so ìjèrè mọ́ ìjìnà sí tẹ bá fẹ́ jèrè ẹ̀jìnà sí ó túmọ̀ sí pé ẹ̀mọ́ jìnà sí tẹ́ ẹ̀ bá fẹ́ jèrè sọ́yẹ́ta ni ò dẹ̀ fẹ́ jèrè gbogbo wa ló wù wá ká jèrè so ó ṣe wá jẹ́ pé ìmú ọtí òun ni ó fa ìjèrè fún wa níwájú ọlọ́run wa kọ́lọ́run wa kó ṣàmì ẹnìkan kan wa sọlọ́run subhanahu wa ta'ala ni ẹ jìnà sí tẹ́ ẹ bá fẹ́ jèrè ẹnìnàmá yuridu ṣaitanu ayùkí àbẹ̀yìnàkùnmù làdáwa ọlọ́run ni ọtí lára nǹkan tí ṣaitanu fi dàrin irú ni tó fi wá di pé kí ni ẹ ní ìkórìíra fúnra yín bákan náà wàlúbàdàdà tẹ̀m̀bẹ̀lẹ̀kùn máa wà. ló jẹ́ pé pàtà òun yẹn bá ń mutí ìtìmọ̀ sábà kẹ́yìn rẹ̀ òní kan bára wọn ṣọ̀tá kan fọra wọn gò lórí kan gbòra wọn gò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlúbà bàbá filhamuru alimaisu bẹ́ẹ̀ bákan náà tó bá jẹ́ pé ọ̀rọ̀ tẹ́tẹ́ náà ni àwọn èèyàn tó fẹ́ ta tẹ́tẹ́ ìbẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ni n so walbaghada fi lkhamr walmeis wa yasuddakum an dhikrillah wa ani sala bákan náà yóò gun yín kúrò níbi ìrántí ọlọ́mọ wa aburú ńlá mi tún ni so ọ̀tọ̀ ni pé ó dàárín àwọn ọ̀rẹ́ rú ọ̀tọ̀ tún ni pé kí ni kò tún jẹ́ ká ara ìṣètò ọlọ́mọ wa subhanahu wa ta'ala wa ani sala kò jẹ́ ká rí bí kíkírun ọlọ́mọba subhanahu wa ta'ala yóò yasuddakum an dhikrillah wa ani sala fa al antumul tahun ọlọ́ni àfira ẹ̀jìnà sí ẹ̀jìnà sí ìgbà tí àyà yìí sọkalẹ̀ àwọn mùsùlùmí àwọn olùgbàgbọ́ wọ́n jìnà tefetefe sí ọtí débi pé ẹni tó ṣe pé ó ní ní nǹkan tí wọ́n jogún lọ́dọ̀ bàbá wọn tí wọ́n lè tà tó lè di owó ẹni tó mọ́ àwọn mójútó lọ bá nàbí wa muhammad sallallahu alaihi wasallam ó ní ìròjúṣe ọlọ́run àwọn ọmọ orúkọ yìí ọtí tí wọ́n jogún lọ́dọ̀ bàbá wọn anabi sọlá sọlá mi dá gbogbo ẹ̀ nù débi wípé ìgboro madina ó ń sàn fún ọtí ní ọjọ́ yìí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní ká jìnà sí kẹ́sẹ̀kẹ́sẹ̀ wọ́n jìnà sí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní dànù débi pé àwọn èèyàn òórò bí òjò rọ̀ ni bí ìgboro madina ṣe kún fún ọtí so Umar radiyallahu anhu wọ́n sọ fún àwọn èèyàn yìí pé ẹ̀yin èèyàn ọtí ibi nǹkan márùn ni wọ́n ti ń ṣe nígbà tí àyà yìí fi sọ̀kalẹ̀ wọ́n a máa ṣe ọtí látara grapevine wọ́n a máa ṣe ọtí látara dàbídùn wọ́n a máa ṣe ọtí látara oyin wọ́n a máa ṣe ọtí látara wheat wọ́n a máa ṣe ọtí látara ọkà bàbà ṣùgbọ́n tán pè ní ọtí ní gbogbo nǹkan tí ó bá ti bo làákà ìwà gbogbo ń tá bá mu gbẹrẹfu ni olómi ni tí ó bá ti mọ intoxicate wa òun ni wọ́n ń pè ní ọtí kò bá jẹ́ pé kékeré ni n tó bá ṣe yí pé tá bá mu púpọ̀ rẹ̀ yóò intoxicate wa kékeré rẹ̀ náà ìdájọ́ kan ló ń bẹ fún fàṣítẹ́nì búburú lọ́wọ́ sọ. So ẹ jìnà sí ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí nǹkan tí a bára wa sọ à ń lò ó láti lè fi preserve nǹkan kéèkì yìí ni ọtí la fi preserve mùsùlùmí ò bá wọn ṣe mùsùlùmí ò kí ń andrew ọtí láti lè fi preserve nǹkan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ rà kò gbọ́dọ̀ ta gẹ́gẹ́ bí tí a muhammad sallallahu alayhi wa sallam ti ó sọ̀rọ̀ wàsálàsù lára nǹkan tó súnmọ́ àdìsí táǹkà yìí bó tiẹ̀ jẹ́ pé kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọtí tá à ń sọ òun ni pé umaru ní nǹkan mẹ́ta kan bẹ̀ wà dìtò anna rasulillahi sallallahu alayhi wa sallam kánà àhìdá ilé iná fi ìhìnà àdáni náà ń ilé yìí ó wù mí púpọ̀ kò ṣe pé anabi sallallahu alayhi wa sallam ó bá wọn yẹn ju ọ̀rọ̀ yẹn ní yíyanjú tí ò ní sí ojú kankan mọ́ aljẹ́dù òní pé baba bàbá kí ni ogun bàbá bàbá wàlkàlàlà ẹni tó kú tó ṣe wípé kò lọ́mọ ọkùnrin àbí kò lọ́mọ bẹ́ẹ̀ ni kò ní bàbá bó ni ó ṣe ṣogun rẹ̀ wọ abúwábù mi abúwábù bákan náà àwọn issues kan tó wà related mọ́ ọ̀rọ̀ rìbá ó wù mí kó ṣe wípé kánìpsọ̀lá sálám kó bá yanjú ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò sí nǹkan tánà bí sọ́lá sálàmù yẹnjú ṣùgbọ́n ó mọ̀rọ̀ dàlá àánú kò rí àwọn nǹkan tó yẹnjú ọ̀rọ̀ yẹn lòun fi sọ nǹkan tí òun sọ that is òun wíṣ kò ṣe pé anábìwa muhammad sọlá ó bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ta ni ó ń sọ̀rọ̀ ó mọ̀rọ̀ dàlá àánú sàábé àgbà sàábé ó ka alukur'an ó á pẹ̀lú ẹ̀ olóhùn wíṣì kó ṣe pé kí ni anabisọ lásán báwọn yẹn jù kankan ni èèyàn kan wà ní òun ò ní di explanation anabisọ lọlọ́àbọ̀ àríwọ̀sálám láti lè fi tú kúránì alóòlé tu fúnra àwọn yẹn àwọn kankan bẹ tó lè gbọ́yé fúnra ara rẹ nú alukur'an ṣùgbọ́n àwọn kan bẹ tó ṣe pé ó ní di àlàyé anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe sọ ọlọ́run ní ìrántí asọ̀kalẹ̀ fún rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam nítorí kó lè máa ṣàlàyé fún wọn máa ló zila ilé yìí ntọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn wọ̀lá aláwọ̀ yá ti fákàrù bákan náà kálẹ̀ bá a máa òru ń parí sọkẹ́yà kan ó sọ̀sọ̀ sí gbá nídìí hadithi láti lè fi ṣàlàyé alukur'an ìtumọ̀ ẹni wípé òun ò ṣe islam torí wọn kò sí bó ṣe fẹ́ ṣe islam láì nílò hadith ìwọn àṣùbà ta kítẹ́ǹsì akínraka méjì akakéwújákè láti sóràtù fatiha tèdè sóràtù nurse àlérí bí kankan tó ti ní kakakéwújákè ń bẹ àbí kakiraka méjì fún ìwọn àṣùbà anabi sallallahu alayhi wa sallam ló ṣàlàyé fún wa bá a ṣe kírun so umar radiallahu anhu ó ní àwọn ibìkan bẹ tó ṣe rún lójú bí ọ̀rọ̀ rìbá ni bákan náà ẹni tó jẹ́ bàbá bàbá kí ni ogun rẹ̀ àwọn details ogun ẹ̀ kò ń ṣe pé ìdókàn máa jẹ kí ni details ogun ẹ̀ torí pé láwọn issues kan táwọn àfa tí ẹnu kò lé lórí nípa ọ̀rọ̀ bàbá bàbá tí òkú bá kú tó fi bàbá lẹ̀ sáyé bàbá rẹ̀ yóò jogun rẹ̀ contrary to àwọn kan míì tí àwọn èèyàn máa sọ bí ẹ láwọn àṣà míì ipe bí ìgbà tó ṣe wípé tàbú ni àbí nǹkan burúkú kan kí bàbá jogun ọmọ à ọlọ́mọdé àárí ọlọ́run ọba tó dá wa kò ṣe bẹ́ẹ̀ tọ́lọ́mbá ní kọ́mọ ló kọ́kọ́ lọ ó dẹ̀ ní nǹkan tó tó jogun ọlọ́run pín fún bàbá ntí bàbá oúnjẹ ní ogún ẹ̀ bẹ́ẹ̀ kí ọba náà ló kọ́ lọ nìyí ọmọ náà ní tí ó gbà nínú ogun bàbá rẹ̀ bó ṣe ìyá ni bó ṣọmọ ẹni gbogbo ẹ̀ ló ti wà ń pínpín ní alquran kẹrin bẹ̀yẹn kan kú ó fi bàbá bàbá lẹ bàbá ti kú lẹ́yìn náà lòun kú ó wá kú bàbá bàbá rẹ kí ni bàbá bàbá nígbà tí ò sí máa ń sìn bàbá bàbá kí lòun ó jẹ lógún ẹnu àwọn lé lórí sọ wípé Baba bàbá ni ó bọ́ sí ipò bàbá àwọn kan ní tó bá ṣe wípé òkú tó kú ó ní àwọn ọmọ ìyá ọmọ Baba that is ó ní àwọn ọmọ Baba láyé àwọn ọmọ Baba yẹn wọn ó pìsíìdì bàbá bàbá bó tiẹ̀ jẹ́ pé wọn lè ní kí bàbá bàbá má jogún bàbá bàbá ó jogún ṣùgbọ́n àwọn ni wọn ó jẹ gàba lórí tó bá kú nínú ogún ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ bàbá tá ń sọ yìí tí bàbá wọn bá bẹ láyé ipasẹ̀ rẹ̀ ni wọ́n fi kan òkú wọn lẹ́nu bẹ̀ rárá wọn lè jẹ kankan nínú ogún ọmọ ẹ̀yà ọmọ bàbá wọn tó jáde láyé àbí ọmọ ẹ̀yà ọmọ bàbá wọn tó jáde láyé wọn lè jẹ kankan nínú ogún ẹ̀ torí pé bàbá tí wọ́n fi pasẹ̀ rẹ̀ kàn bàbá yẹn ṣì ń bẹ láyé ká ní pé ya ni wọn ò jogún ìyẹn ò mú sí ẹ títí ẹ àwọn ni wọn jẹ yòókù ṣùgbọ́n bàbá tó jọkùnrin tán fi pàṣẹ rẹ̀ kan òkú ṣì ń bẹ láyé bàbá yẹn ò búlọ́ọ̀kù wọn nísìkò wá sí bàbá yẹn láyé mọ́ ṣé àwọn ni wọ́n kan òkú jù ni àbí bàbá bàbá tó ṣì ń bẹ láyé ló kan òkú jù so ni ó kó n tó ṣẹ́kù nínú eléyìí lẹ́nu àwọn àfẹ́sìn òlé lórí so ọmọ ọ̀rọ̀ dàláwà ẹnu onírú nǹkan yìí òun wíṣ kò ṣe pé àdàbísọ ọlọ́wà sálám tiẹ̀ sọ ọ̀rọ̀ fún àwọn tí ó jẹ́ ọ̀rọ̀ tí ó ka gbogbo ẹ̀ lẹ́nu bákan náà àwọn issues kọ̀ọ̀kan nípa ọ̀rọ̀ rìbá bákan náà kàlálà ẹni tó kú tí ò fi bàbá lẹ̀ tí ò fọmọ lọ́kùnrin àbí ò fọmọ lẹ̀ so irú èèyàn bẹ́ẹ̀ bó ni wọ́n ṣe ṣe ògùn ẹ̀ àwọn details kan bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n mọ̀ ò kó mọ́ so bí àwọn ẹni ọlọ́run bá ṣe rí nu wọn a fẹ́ máa mọ kí ló fi ẹ̀sìn lórí nǹkan wọn ò ní fẹ́ ṣe nǹkan kan àfi kán mọ kí ọlọ́run ọba sọ lórí nǹkan yìí ilé ìlú ẹ kó jẹ wá lógún jù ṣùgbọ́n káwo ọ̀rọ̀ ogun tó rọra mẹ́ṣọ̀n yìí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí láti gbé tírò ọlọ́run ọba láti sọnù tá a lo òfin ọlọ́run ọba èyí tó fi gbé ogun kalẹ̀ látara ìjẹkújẹ àti ojúkòkòrò èyí tí e béèrè pé kí ọlọ́wọ́ bá pín fún èmi nínú tí bàbá wa fi ilẹ̀ àbí tí a wa fi ilẹ̀ yóò jòkó lé e ní yóò ṣe fún àwọn yòókù ni àbúrò bàbá wọn àbóhun ni ẹ̀gbọ́n bàbá wọn àbóhun yóò rojọ́ wájú ọlọ́wọ́ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí nǹkan tí mo ti síwájú pé eléyìí kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ títà ń sọ ṣùgbọ́n ó ní ó wá pẹ̀lú hadithi tí a ń tírètì ni ana aisha ta rọ́dí allahu anha látọ̀dọ̀ aisha kọlọ̀ bàkọ́bọ̀ ayọ́lu sí anna nabiya sallallahu alayhi wa sallam ó ní ojúṣe ọlọ́mọba sú ilẹ̀ anil bẹ́tìrì ọbẹ̀ ìlọ rẹ̀ nípa albẹ́tìrì فقال كل شراب أسكر فهو حرام oríṣi ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ bítíru kọ́là ń sọ kí náà pè ní bítíru òun náà ni nǹkan kan tí wọ́n máa ń mu tí wọ́n ṣe látara oyin nísìsiyìí tán bá náà fẹ́ produce juice tàbá extract juice látara ẹni èso tá a bá gbé kalẹ̀ bóyá gbé kalẹ̀ síbi tó wọ́ọ̀mù dáadáa ìgbà tí ìbá ìlú bí ọjọ́ mélòó kan yìí yóò di nǹkan tí ó máa fàmẹ́ǹtì tó bá ti kó fàmẹ́ǹtì stéèjì tó máa para lọ stéèjì yẹn tó bá fi lè mú yóò máa ń ríra nìyẹn ṣètò ń pè ní kíni alhamdu ọtí náà nìyẹn ṣùgbọ́n tí o bá ti tó stéèjì tó di pé kíni owó tó di pé fermentation ń ṣẹlẹ̀ a sì pè ní juice nǹkan tá a sì lè mú ni òun ló bí ẹgbẹ́ lásìkò anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wọn a sókè bíi déètì sínú omi wọn a mú bí ọjọ́ kejì ṣùgbọ́n bá ti di pé ó ní bí ọjọ́ kẹta kankan mọ́ra wọn yóò ti di nǹkan tí yóò fẹ́ máa fàmẹ́ǹtì ni so irú yẹn wọn ni mo máa ń dànù ni torí pé ó ti ní nǹkan tí ọlọ́wọ́n bá sọ fún wa pé nàmal khamru wal maisu wal ansab wal azlam ọ̀wẹ́jì sọ́n mi náà àmàlẹ̀ ṣàìtọ́ ni fàṣtẹ́ni gbòòrò sùgbọ́n tábìlì ọ̀rẹ́mi sọ̀lá sọ pé oyin ó ní bí wọ́n ṣe pèpìẹ́ tó yẹ pé tó máa ṣe bẹ́ẹ̀ èyí ó padà di ìtànpè ní bíjọ́ lẹ́yìn ìgbà tó bá fà mẹ́ǹtì tán òjíṣe ọlọ́run wá sọ fún wọn yí pé sọ̀rọ̀lá àsálàm ìpè ẹ má ba wọn lórí oyè kúlù sàrábì àskàrà gbogbo téèyàn bá mu tó bá ti mọ̀ mú yàn ń ríra fọwọ́ haram haram ni ọtí tọ́lọ́wọ́ bá sọ fún wa nìyẹn so pírísìpù lànà bí sọ̀rọ̀lá àsálàm fún wa òun náà ni gbogbo tó bá ti mú o lè jẹ́ káwọn ríra so anabiwa muhammad sallallahu alayhi wa sallam o jẹ́ káwọn kò bó ti léwu kó kéré mọ́ haramu ni so eléyìí ó jẹ́ nǹkan tó ṣàlàyé ọ̀rọ̀ ẹlòmíràn ní tó ń bá ṣì mú ògo gúdà kan òun ṣì wà ń bẹ kò tí ì sí iṣu kó n tó lè wà intoxicated òun wá mu tó bí ìgò mẹ́ta ẹlòmíràn ní ah, ìdajì ìgò kan ó lè gbé mi ṣubú ìdajì ìgò ṣíbí kan ìgò mẹ́ta gbogbo ẹ̀ haramu ni so gbogbo nǹkan tó bá ti lè múyàn oríra anabi sọlá asalam ó ní má askari fara kù mí bu nǹkan tó ṣe pé tíyẹn bá mu in tó pọnú rẹ̀ ní familu káfíńnù haram kéèyàn mu ìkúnwọ́ kan bẹ́ haramu ni so principle ni ẹ ṣèlérí àbọ̀ para náà ká má mu a lè mutí ṣùgbọ́n ká má mu àmupara ẹ̀hún o lè mutí ní tẹ̀sán sọ jìnnà sí fàṣítẹ́nì búhù jìnnà sí làálẹ́kùn tó fi hóòdù tẹ bá fẹ́ jèrè iwájú ọlọ́wọ́n bá so nǹkan tó kílẹ̀ ni so pé àrẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá fi lè mutí ewé yẹ̀bẹ́ ọlọ́wọ́n bá ò ní parun rẹ̀ fún ogójì ọjọ́ ibi tí ọ̀rọ̀ ti lè dé lónìí òun lẹ́lòmíọ́ wa ní kí ni òun ṣèlówó so yóò wá ara ọtí oríṣiríṣi àwọn ọtí torí pé ó ń ṣe pomọ torí pé ó ń ṣe ìyàwó torí pé ó ń ṣọdún torí pé ó gba promotion bí iṣẹ́ ntí ọlọ́wọ́n bá ní yàrá ọlẹ́dí náà àmọ̀nà mo pẹ̀lú olùgbàgbọ́ òun bí ẹni pé kí ni kò rí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùgbàgbọ́ ọlọ́run ní namalhamuru ọtí tẹ̀rí yẹn wọ́n mẹ́sì àti tẹ́tẹ́ ẹ̀jìnà sí ṣùgbọ́n yóò ní rárá ìtọ́ àfikún àfikún kóhun rọtí ẹlòmíràn ni ẹ èmi ò tẹ̀mí ń tẹ̀mí náà ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wá láti ibi iṣẹ́ wa àbí àwọn tí wọ́n wá láti klọ́ọ̀bù wa mo ní láti ra fún wọn. wàláhì tí ọlọ́run bá dé kò sí ẹni tí ó lè gbà wá lẹ́nu yọ ọlọ́run ọba ló jẹ́ kí ọlọ́run ọba lábọ̀rọ̀ bẹ̀rù á gbọ́dọ̀ bẹ̀rù àwọn èèyàn ọlọ́run ọba ní wàlá tọkà fóògùn fọkà fóònì mi ní ẹ má bẹ̀rù èmi ní ẹ bẹ̀rù tẹ bá dé ló òdodo bóòlù ọ̀rẹ́ owó ṣe mọ tiwa lọ síbi ká ṣe nǹkan tí yóò da àwa là ń tijú rẹ̀ àwa ní tijú ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀rẹ́ làwa tijú wa fi wá ṣe nǹkan tí yóò da ẹ̀kan náà là á gé fún tó bá fẹ́ ká ṣọ̀rẹ́ ibi tó ń pè mí sí yẹn èyí ò níbẹ̀ ṣì níbẹ̀ lọ́bẹ̀ nítorí fẹ́ kí n ṣe ẹni ní ṣe kí ló dé ọlọ́run ọba tó dá mi tó ń ṣe jẹ ẹ̀mú fún mi tó ní ẹ̀mí mi lọ́wọ́ tó lè gbẹ̀mí mi ńgbà tó bá wù ú láti gba oní gbọ́rọ̀ ṣerú nǹkan báyìí ó ní jìnnà sí torí náà máa jìnnà sí àṣẹ kí ni yóò affect ìjọ́rẹ́ mi àti ẹ̀ bẹ́ẹ̀ ni yóò affect ẹ̀ torí pé kí ni èmi ń pè ẹ̀rọ síwájú jẹ́ ní òun pè mí lọ sínú náà ọlọ́wọ́n bá ní làálẹ́kùn tó fi hóòd nítorí kẹ́ lè máa jèrè ìwọ́n sọ fún pé kí n mutí ó ní kí n ṣe àwọn nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ò fẹ́ kí n ṣe sọ àwọn nǹkan tó clear ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ni tí ó wà bold enough àwọn èèyàn lè mọ sọkúsọ ń pa rẹ̀ ṣùgbọ́n gbà tí ọlọ́run ọba tó dá tó bá ti ń yìn tó ń sọ dáadáa ń pa rẹ̀ ó ti tán gbogbo ẹni tó bá ń gbìyànjú àti yọ àwọn èèyàn nú kódà kó ṣe pé nǹkan yẹn yóò bí ọlọ́run ọba rẹ̀ nú wọn ó padà bínú sí ìgbẹ̀yìn náà ni torí pé èèyàn kan ò ní yọ àwọn èèyàn nú àfi kí ọlọ́run ọba kó kọ ìyàn àwọn èèyàn yẹn sí tí nǹkan yẹn bá jẹ́ nǹkan tí ó fa ìbínú ọlọ́wọ́n ọba tàbá fẹ́ yọ àwọn èèyàn nú ká yọ wọn nú pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́n ọba yọnu sí ṣùgbọ́n ká yọ wọn nú pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́n ọba tó bínú sí tó ní ká má ṣe èyí ó padà líìdì sí òun náà ni pé à á padà jàtúkà náà ni èyí ó padà líìdì sí náà ni pé ọ̀rọ̀ wa ò ní padà yíra wa ṣùgbọ́n tá a ṣe lẹ́ṣẹ̀ àti ṣe ọ̀rẹ́dì bẹ́ẹ̀ ni ó ti ń bẹ̀ lákọọ́lẹ́ قال الله سبحانه وتعالى كي بشانه عن عبد الله بن عباس رضي الله عنهما قال لا تيودو عبد الله بن عباس قال ما ينسي وماتي وبارك وني بلغ عمر نياسكو جبا عمر ìròyìn dé etí ìgbọ́ rẹ̀ ipe anna fulanan bá àkàmùrán ipe èèyàn kan ó ta ọtí àbúgba fọ̀kọ́ọ̀lá kọ́ọ̀tọ̀lọ̀ ọlọ́run fúlàní ó ní ìbínú ọlọ́run bá kó máa bá lágbájá ọmọ lágbájá alábíyá àlẹ́ anna rasulallahu sallallahu alayhi wa sallam kọ́ọ̀lù ṣé kó mọ̀ ìpí òjíṣẹ́ ọlọ́run ọba sọ wípé kọ́ọ̀tọ̀lọ̀ ọlọ́run yahud ìbínú ọlọ́run ọba kó máa bá àwọn yahudi hurmat alayhimu shuhur ọlọ́run ọba ní ká má jẹ ọ̀rẹ́ ẹran fàjámálúha fàbàáhùha wọ́n ní ṣe bọ́lọ́ ní káwọn ọmọ jẹ́ ni fàjámàlú ha àwọn ayọ̀ fàbàrú ha àwọn ata wọ́n akọ̀lù osman ha àwọn àjẹ price ṣe ọ̀rọ̀ tí wọ́n mọ̀rọ̀ dẹ̀láwọ̀ ánú tó sọ yìí òun ló lórí ìlú ó ní àwọn yahudi kan tí wọ́n ń gbé ìgboro tí wọ́n ń gbé àwùjọ àwọn mùsùlùmí ó wáyé kí wọ́n san jizya òun náà ni tax tí islam ní kí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí tán gbénú ìlú islam kan máa san eléyìí ẹlòmíà ni àwa ìtàn máa ní kan san tax ẹni tí ó kì í ṣe mùsùlùmí ó ṣe máa san tax ni àkọ́kọ́ òun ni wípé àwọn mùsùlùmí tí àwọn náà lówó lọ́wọ́ wọ́n san zaka sọ ẹni tí ó ń ṣe mùsùlùmí tó ń gbénú ìlú islam tó ń san tax fàkànnà máa kí wọ́n laburú tó ń bẹ́ńbẹ́ then àwọn ìlú míì ní àwọn ìlú west ni kódà láwùjọ tiwa yìí náà ó san tax ó fẹ́ pọ̀ ó san tax so wọ́n gba tax lọ́wọ́ ẹni tí ó ń ṣe mùsùlùmí nílùú islam ní ó ń ṣe iṣu torí pé ìlú tẹ́nìkọ̀ọ̀kan wa gan gbé ní à ń san tax agídí tó ṣe pé mí wọ́n ti tì í bọnú tá bá rà wọ́n yọ ọ́ lára wa ń tú láàsì so wọ́n wá ní kí wọ́n gba jizya lọ́wọ́ wọn ìkànnà yahudi òun wá ní ọtí lòun ní òun ò ní cash sábẹ́ samura ó wá ní kó mú ọtí yẹn wá àwọn àgbà lọ́wọ́ rẹ̀ so òun á tà wọn á gbọtí òun mọ̀ pé àwọn ò gbọ́dọ̀ mutí gẹ́gẹ́ bí mùsùlùmí torí pé ọlọ́wọ́ bá ní kí ni ẹ jìnà sí ṣùgbọ́n ẹni yìí sì ló fẹ́ san táàkì ẹ̀ kò wá rí owó tí e san táàkì ní a lè gbọtí lọ́wọ́ rẹ̀ kábàtà káwá fi rí owó títí wa ìgbà tí olórí ìlú tó gbọ́ yẹ olórí ìlú tó mọ tó ń ṣe tó páyọ ọlọ́run ọba ìgbà tó gbọ́ pé samra ó gba ọtí dípò táksì tó yẹ kó gbà ó ní kọ́ọ̀tàlọ́lá samara ìbínú ọlọ́run kò máa bá samara kí ló ń gba ọtí lọ́wọ́ wọn fún ìdọ́gbọ́n mu ọtí náà lélẹ́yìí ìdọ́gbọ́n ta ọtí lélẹ́yìí tọ́lọ́ wọn bá ní ká jìnà sí tálẹ́mùsọ̀ lásán ní ká jìnà sí irun tó ṣe yìí ó jọ nǹkan tí àwọn yahudi náà ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ ẹran ọlọ́run ọba ṣe léwọ̀ fún wọn gẹ́gẹ́ bọ́ ọlọ́run ọba ṣe sọ fún wa nínú al-Qur'an al-Karim ṣùgbọ́n wá wọ̀ pé ṣe gbogbo nǹkan yìí sáà wà wéṣítì àdúrú kan yìí nítorí wàá ṣe kò ní pé wọ́n á mẹ́ọ̀tì ẹ̀ tọ́ bá ti mẹ́ọ̀tì ẹ̀ yìí mú wa lọ ta tó làtàwọn tẹ́fẹ́ lò fún nǹkan mi ò lè lò fún nǹkan mi wọn wà ju owó ẹ̀ sápò sanabuwa muhammad sallallahu alayhi wa sallam onítorí eléyìí ìbínú ọlọ́wọ́n bá bá wọn gbàtọ́ lọ́wọ́ bá ní ká jìnà sí ọ̀rọ̀ ẹran ká jìnà sí ló sọ ní gbogbo ọ̀nà tán lè fi ṣe kíni tán lè fi méèkì owó ń bẹ́ẹ̀ ló jẹ́ pé anábì sọ̀rọ̀ asálàm ó ìnàlá ìdá harama àlà káwọ́mìn àkìlẹ̀ ṣe harama àlè ìsámànà tọ́nà bá ní ẹ̀ gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe é léèwọ̀ fún àwọn èèyàn kan pé wọn gbọ́dọ̀ jẹ nǹkan kan price nǹkan yẹn náà wọn gbọ́dọ̀ gbà ẹ mọ jẹrẹ ẹlẹ́dẹ̀ ìtumọ̀ ẹni mọ tẹrẹ ẹlẹ́dẹ̀ èèyàn kan ní òun vet kìíní lòun ni ìṣòro tó máa ń ṣe lòun máa ń tọ́jú ẹlẹ́dẹ̀ ẹ̀ẹ́ mọ specialize ń bẹ owó ẹlẹ́dẹ̀ owó ajá má tajá má jajá má tẹ̀lẹ́dẹ̀ má jẹlẹ́dẹ̀ gbogbo àwọn kan yìí ta gbọ́dọ̀ jìnà sí ni iná láìda harama ala kaumin akla ṣe in harama alim samana tọ́lọ̀ bá ṣe léwọ̀ fún àwọn ẹ̀kọ́ wọn gbọ́dọ̀ jẹ́ kankan price nǹkan yẹn náà iná gbọ́dọ̀ jìnà sí ni torí pé nǹkan ẹ̀gbin òun ni nǹkan yẹn so ọmọ rọ̀dà láwọn àmì ó bínú sí sàábé a mọ̀ sí samra so ló fi jẹ́ wípé ẹni tó jẹ́ olórí àwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yóò mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wọn dáadáa olórí ìlú ó gbọ́dọ̀ níkàkún fún ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ṣe ká máa compromise ọ̀rọ̀ ẹ̀sìn àwọn nǹkan ẹ̀sìn ká máa fi nǹkan gún lójú nítorí pé kí ni à ń wá ipò agbára nítorí wípé a fẹ́ dun àwọn èèyàn nú ẹlòmíì tó bá ti di pé torí bọ́ọ̀nù òṣèlú ni kò sí nǹkan tí ò lè ju nítorí ẹ̀ àwọn kan tó lọ́wọ́ subhanahu wa ta'ala tó pè lẹ́bọ yóò bá àwọn èèyàn ṣe nítorí pé ń wá ipò agbára a máa tara wa pẹ̀lú gbogbo àwọn kan báyìí ẹni yìí ọtí lásán ló gbà lọ́wọ́ ẹni tí ó kì í ṣe mùsùlùmí tó yẹ kó san jizya káwọn tí olórí ìlú sọ fún pé kọ́ọ̀tàlọ́láhùn samara kíbinú ọlọ́wọ́ bá kó máa bá samara lórí tó yẹn torí pé ìfẹ́ fi ọgbọ́n gbé wọlé nǹkan tó ṣe pé ọlọ́run ọba ṣe lé wọn náà samara kò ṣe kó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe kò mọ ìdájọ́ ẹ̀sìn ó mọ̀ pé ọtí mímu ò dá ṣùgbọ́n ṣé àgbọ̀dọ̀ ta kò mọ̀ yìí ṣùgbọ́n ó mọ̀rù lè mọ́ torí pé làwọn gbà á lé lórí nǹkan torí pé kí ni kí nǹkan ẹlẹ́ kọ̀rẹ́tì ẹlòmíì torí pé ìrìn èèyàn méjì ló ń bẹ àwọn èèyàn kan ń bẹ tó o bá lé mọ́ wọn òde kan sáfẹ́sìn àwọn kan tó o bá lé mọ́ wọn òde kan súnmẹ́sìn dáadáa so hikma ọgbọ́n òní apply líle láyè líle ká apply rírọ̀ ní ààyè rírọ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní yóò lè má wọn yàn bí ọba abubakar usman yóò lè má wọn torí pé àwọn yẹn tó máa fi lè rí ìbínú anabi sallallahu alaihi wa sallam wọn á fẹ́ túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìtúbọ̀ lọ sọ́dọ̀ wọn àgbéga ló jẹ́ fún wọn níwájú ọlọ́wọ́n ọba so líle ńgbà mí yóò kọ̀rẹ́tì àwọn èèyàn bí abubakar omar usman torí pé àwọn yẹn ẹ̀sìn ti yé wọn dáadáa ṣùgbọ́n ẹlòmíì tẹ́sí ò yé tó bá lé mọ́ yóò ṣàfẹ́sìn sórí yẹn bẹ́ẹ̀ àáfi rírọ̀ máa lò sọlọ jẹ́ pé méjèèjì làfa àgbọ̀rọ̀ máa lò yóò le mẹ ẹni tó ṣe pé tó bá le mọ́ ẹni yẹn ti gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì yẹn pé kò túbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹsẹ̀kẹsẹ̀ yóò dẹ̀ mọ́ túbà yóò rọ̀ fẹ́ni tó ṣe pé tó bá le mọ́ líle mọ́ yẹn kò kò assist ẹni yẹn ó kó bá wájú ọlọ́run bá yẹn ló jẹ́ pé àárá ń rìn yẹn ànẹ́bísọ̀ ọlọ́sàn yóò tiri tì wọ́n lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ irú sàbítà ló wá tó ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ gbà síláàmù náà so nígbà tí òun fẹ́ tọ̀ tiẹ̀ mọ́ṣáláṣí ń gbà ẹbí kankan dàbí ẹ̀wọ̀ rókúta síbẹ̀ òun bọ́ sí ẹ̀yìn nínú mọ́ṣáláṣí ó bẹ̀rẹ̀ sí ní tọ́ àwọn èèyàn lè mọ́ mọ́ṣe lè mọ́ ó fẹ́ mọ sákàkiri nínú mọ́ṣáláṣí pẹ̀lú tọ̀ tó ń tọ̀ tó ó sì ń tọ̀ lọ́wọ́ ànàbìsọ̀lá asálàm ní látúnṣerímùhù ẹ má gé ìtọ̀ tó ń tọ̀ ní ẹ má dìbò spread ẹ̀ káàkiri ìnáma bọ̀ ẹ̀ṣin tó mọ̀yàsírí yìí wọ́n láti mọ̀ àṣù mọ̀ àṣìrí ọlọ́run gbé yìí dìde kẹ́ ẹ lè mọ mú nǹkan ọ̀rọ̀ fáwọn èèyàn ní kò ń ṣe kẹ́ ẹ lè mọ lè má wọn ẹni jẹ́jẹ́ gba ìsìláàmù ni ṣùgbọ́n tá a bá lè mọ báyẹn olóògbà ah, irú ẹ̀sìn olélẹ̀ àmì tí ẹ ṣe mọ́ náà kí wọ́n á ní àǹfààní tá a rí níbi gbólóhùn ò ṣe mọ́ àrà àǹfààní kankan àtúnkóbá síwájú ọlọ́run ọba ni ṣùgbọ́n ẹni sọ láti mọ́ra bá lò látòsírí mọ́ọ̀bù Ariko ara bọ́ọ̀lì ìsájìlá mi máa yẹ ọ̀dánúbà ìtọ̀ tó tọ̀ yẹn dámi sí yẹn dámi sí ilẹ̀ á fa omi yẹn mú kéésì ọ̀rọ̀ ọ̀tọ̀ yẹn ó parí síbẹ̀ mu sọ anábì sọlọ lọ asálàm ó wá fún wọn ọlọ́run gbé nídìí kẹ́ lè máa mú nǹkan rọ̀ fáwọn èèyàn kò ṣe kí kẹ́ lè máa lè kókó máa wọn mú nǹkan fún wọn that is approach yín sí issue kó jẹ́ nǹkan tó ṣe pé yóò rọ̀ fún ẹni tó ṣe tẹ́ ẹ bá rọ̀ fún tó wúlò fóònù yẹn so ìgbà míì dẹ̀ ni yóò lè mọ àwọn sọ̀hábà tó ṣe pé tó bá lè mọ wọn òun làwọn gbọ́yé òun ló tètè káwọn tètè rí ipò tó ga wájú ọlọ́wọ́n bá sẹ́yìn wọn pé wàá bọ́bá kiri lápẹ́jú ó ṣe ṣe gan ànábì òun sọ káfáì ah, tó wá ṣe nǹkan máa ah, ọba dẹ̀ wá ṣe báyìí ọba hmm. yóò lè mọ tó bá ti lè mọ àgbákùn ti gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì astagfirullah astagfirullah yóò gbọ́ so irú nǹkan bẹ́ẹ̀ àfáà tó ń ṣe wá sí náà gbọ́dọ̀ wọ̀ bó ló ṣe bẹ́ẹ̀ nìyí sọ̀rọ̀ a lè the same method fún gbogbo àwọn èèyàn láti lè fi correct mistake tí wọ́n bá ṣe ṣùgbọ́n tí umaru ní kọ́ńtàlọ́láhù samra kíbinú ọlọ́run kò máa bá samra ó fẹ́ fi caution ẹ̀mí kan sọ́wọ́n pé tí samra bá mọ̀ pé ah àṣepọ̀ tí ẹ̀yẹ kò ń ta arúgbó báyìí yóò kún fún ìwọ àbúrò àforíyìn nìyí ìwá foríjì tó ń wá foríjì ni ó tún fi ń súnmọ́ ọlọ́run bá sí i tó tí umaru lè mọ́ samura yẹn ó wúlò fún samura torí pé yóò di kó súnmọ́ ọlọ́run bá ní ọ̀nlẹ̀ kó sọ pé ah, yẹn tó lè ṣe yẹn so kò ní jẹ́ kó mọ gravity tó ń bẹ́ẹ̀ ni nǹkan tó kọ̀mìtì lẹ́ṣẹ̀ nǹkan tí ó le koko ni so kọ́lá ọba ó wa ọtí nǹkan tá títa agbọ̀rọ̀ jìnà sí ìjókòó tí àwọn tó ń mú agbọ̀rọ̀ jìnà sí ìmọ̀lọ́bá yẹn ra agbọ̀rọ̀ jìnà sí ni ọmọ mi ń bẹ tó ṣe pé bàbá rẹ̀ ó ní kó lọ bá ọ̀rọ̀ tí wá ìrọ̀ ọmọ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ rà á so àwa à ń sọ eléyìí nítorí kí àwọn òbí gan ká lè mọ̀ nǹkan tá a mọ̀ ra àwọn ọmọ wa ẹ wàá lọ ra kátọ̀nù ọtí yẹn wá torí pé àwọn kan bọ́ láti fi ṣe wa ní nǹkan ọmọ mu ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaitan tó bá wọn kàn wáyé agbọ́dọ̀ mọ nǹkan tó ṣe wípé agbọ́dọ̀ rán wọn ọmọ wa agbọ́dọ̀ rọmọ ọlọ́mọ gbogbo àwọn nǹkan wáyé agbọ́dọ̀ jìnà sí àǹfọkọ̀ wa kó kátọ́nù ọtí anamisọ́lá sàmṣẹ́bílẹ̀ gbogbo àwọn tó máa ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan اشياء لكم الضيف àgbọ́yé fún وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم náà alhamdulillah salatu wassalamu ala rasulillah abad ìjòkó tí yàn bá mọ̀ pé ẹni tó organize yẹ yóò sáàbù ọtí fún àwọn èèyàn bẹ́ẹ̀ èèyàn dẹ̀ lè ṣe wá sí bẹ́ẹ̀ fún wọn èèyàn ọ̀nà ọ̀rún jòkó bẹ́ẹ̀ sọlọmí lè wo pé ah, eléyìí lé bẹ́ẹ̀ ni torí pé ẹni yẹn gan fún rẹ̀ ò rẹ̀spẹ̀tì ọlọ́wọ́n ọba tó bá rẹ̀spẹ̀tì ọlọ́wọ́n ọba kò ní sáàbù ọtí ṣùgbọ́n wo pé kí ni tọ́lọ́run lọ́lọ́run sọ yẹn èyí tí ó ń bẹnu kuran ló ń bẹnu kuran ló wọn á ṣe ti tó so ẹni tí ó fojú kéré òfin ọlọ́wọ́n bá kí lè fẹ́ mọ pàtàkì ẹ fún so èyí ń lọrú ìjòkó bẹ́ẹ̀ èyí ń lọrú ìjòkó bẹ́ẹ̀ ni so kọ́lọ́wọ́n bá kí ó ṣe àwọn ọláwàá yẹn náà anybody tó bá wù kó jẹ́ ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ christian ni ó jẹ́ jew ni mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó ní principle rẹ̀ ni ajọ máa ṣe pọ̀ ṣùgbọ́n basis staff lè jọ ṣe nìyí so kájọ jòkó ibi tí wọ́n ti mú tí nì kò ń ṣe nǹkan tí ó dà náà àwọn cases míì máa ń bẹ tó ṣe pé cases tí ó lè fẹ́ pààyàn pọ̀ lápèjú ẹ̀sìn èèyàn wà ní plane èèyàn kan béèrè fún ọtí ó wà lẹ́gbẹ̀ẹ́ yìí nígbà tó ń sáàbù àwọn èèyàn lóúnjẹ irú àwọn cases báyìí cases tó ṣe pé yìí ò ní control lé lórí àbí nígbà míì ẹ lè wà ní àwọn eateries míì ní àwọn ibi tí ó tóbi tó ṣe pé ní àwọn bóyá bí airport àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ẹlòmíì lè béèrè fún ọtí but ẹ̀ẹ́dọ́ wà papọ̀ that is kò ṣe pé torí tiẹ̀ lè fi wá síbẹ̀ irú àwọn cases báyìí ó lè jẹ́ nǹkan tí àmójúkúrò àwa fún wàláwàlá. Thank àtàkàbà tí o bá ta tó náà nínú àwọn ẹgbà wa hadith ti àkà yìí ìyẹn ọ̀rọ̀ umar abdullahi ani nítorí padà sọ fún wọn ni pé wàlúhùn bẹ àhà wàlúhùn bẹ àhà díkà tà fúnra wọn owó ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn sọgbẹ́ bí tí a sọ àwọn nǹkan mímẹ́ tó ṣe pé àníma wá ti bó ní kálukú ṣe rí owó rẹ̀ nísìnyẹn kan ó rajà lọ́wọ́ tèmi fẹ́ sanwó fún mi owó rẹ̀ ṣé bí ọtí ló ti rí àbí bí ẹlẹ́dẹ̀ ló ti rí ó ní láti máa wá yẹn kí n máa wá di yẹn so owó tó jẹ ìmí ni kò fún mi so ṣé wọ ọṣọ tí ló ń tà ní àbẹ́lẹ́dẹ̀ ló ń tà mi ní láti máa wá di èyí ó ń tà so ntí ẹsìn sọ òun ni kí wọn san tax iṣẹ́ wo ló ń ṣe òsín kan ẹ̀sìn pẹ̀lú yẹn náà tó bá ṣe pé mùsùlùmí ni ẹni yẹn zaka tí wọ́n ní kẹsàn kò ń ṣe ordinary tax zaka tí wọ́n ní kí mùsùlùmí san èyí tí ọlọ́wọ́n ọba fẹ́ kí ó ṣe òníkan yọ nínú nǹkan tó mọ́ nínú dúkìá wọn sòyàtọ̀ mẹ́ láàrin jizia àti zaka zaka ó wà fún àwọn tó ṣe wípé wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ìyẹn ni ọlọ́wọ́n ọba ní ká yọ ó jẹ́ nǹkan tí wọ́n èèfọ̀ wọn mọ́ ni títí jizia tí wọ́n ní kí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ní kán gbà gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé wọ́n fi mú wọn wálẹ̀ mú lùtàn wa táwọn bá san kò ń ṣàfọ̀mọ́ fún wọn bọ̀tí mùsùlùmí bá yọ títí ẹ̀ àfọ̀mọ́ ni fún òun torí ẹ̀ kò gbọ́dọ̀ yọ níbi nǹkan tó jẹ́ nǹkan haram so ẹni tó ń ta ọtí tó ṣe pé n tó ní nìyẹn tó ń tà zako wọ owó rẹ̀ so ẹ̀ṣẹ̀ ló tún bẹ fún lóyìn bẹ́ẹ̀ so bóyọ zaka ọtí tó ń tà ọlọ́wọ́n kò ní gbà lọ́wọ́ rẹ̀ so kò jẹ́ bí ṣe jẹ́ wọ́n láwọn àná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك